Ìṣe àwọn àpọ́stélì orí kẹrìnlélógún. Lẹ́yìn ijọ́ márùn-ún, Anania olórí àlùfáà nì sọ̀kalẹ̀ lọ pẹ̀lú àwọn alàgbà àti ẹnìkan Tátúlù agbẹjọ́rò ẹni tí ó fi Pọ́ọ̀lù sun baálẹ̀. Nígbà tí a sì pè é jáde, Tátúlù bẹ̀rẹ̀ sí í fi sùn wípé. Bí ó tilẹ̀ jẹ́ pé nípasẹ̀ rẹ̀ ilé àwa ń jẹ àlàáfíà pípọ̀ àti pé nípasẹ̀ ìtọ́jú rẹ̀ à ń ṣe àtúnṣe fún orílẹ̀ yìí. nígbà gbogbo àti níbi gbogbo ni àwa ń fi gbogbo ọpẹ́ tẹ́wọ́ gbà á Felix ọlọ́lá jùlọ ṣùgbọ́n kí èmi kí ó má bàa dá ọ dúró pẹ́ títí mo bẹ̀ ọ́ kí o fi ìyọ́nú rẹ gbọ́rọ̀ díẹ̀ ní ẹnu wa nítorí àwárí ọkùnrin yìí ó jẹ́ aláṣẹ̀rẹ̀ ènìyàn ẹni tí ó ń dárúkọ ìwúlò sílẹ̀ láàrin gbogbo àwọn Júù tí ó wà ní gbogbo ayé àti olórí ẹ̀yà àwọn Násárẹ́nì ẹni tí ó gbìdánwò láti ba tẹ́ḿpìlì jẹ́ tí àwa sì mú tí àwa fẹ́ bá ṣe ẹjọ́ gẹ́gẹ́ bí òfin wa ṣùgbọ́n Lísíà olórí ogun dé ó fi agbára ńlá gbà á lé ọwọ́ wa ó pàṣẹ kí àwọn olùfisùn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ìwọ ò lè ní òye gbogbo nǹkan wọ̀nyí nítorí ohun tí àwa ṣe fi í sùn nígbà tí ìwọ bá ti wádìí ẹjọ́ rẹ̀ àwọn Júù pẹ̀lú sì fi ohùn sí i wípé bẹ́ẹ̀ ni nǹkan wọ̀nyí rí nígbà tí baálẹ̀ ṣàpẹrẹ sí pé kí ó sọ̀rọ̀ Pọ́ọ̀lù sì dáhùn wípé. bí mo ti mọ̀ pé láti ọdún mélòó yìí wá ni ìwọ ti ṣe onídàájọ́ orílẹ̀-èdè yìí tayọ̀tayọ̀ ni n ó fi wí ti ẹnu mi kí ó lè yé ọ pé ìjejìlá péré yìí ni mo gòkè lọ sí Jerusalem láti lọ jọ́sìn bẹ́ẹ̀ ni wọn kò rí mi ní tẹ́ḿpìlì kí èmi kí ó máa bá ẹnikẹ́ni jiyàn bẹ́ẹ̀ ni èmi kò rú àwọn ènìyàn sókè ìbáà nínú sínágọ́gù tàbí ní ìlú bẹ́ẹ̀ ni wọn kò lè làdí ohun tí wọ́n fi mí sùn sí nísinsìnyí ṣùgbọ́n èyí ni mo jẹ́wọ́ fún ọ pé bí ọ̀nà tí a ń pè ní àdámọ̀ bẹ́ẹ̀ ni èmi ń sin Ọlọ́run àwọn baba wa èmi ń gba nǹkan gbogbo gẹ́gẹ́ bí òfin àti tí a kọ sínú ìwé àwọn wòlíì mo sì ní ìrètí sípa ti Ọlọ́run èyí tí àwọn tìkára wọn pẹ̀lú jẹ́wọ́ pé àjíǹde òkú ń bọ̀ àti ti olóòótọ́ àti ti aláìṣòótọ́ nínú èyí ni èmi sì ń ṣe ìdárayá láti ní ẹ̀rí ọkàn tí kò ní ẹ̀ṣẹ̀ sípa ti Ọlọ́run àti sí ènìyàn nígbà gbogbo ṣùgbọ́n lẹ́yìn ọdún pípọ̀ mo mú ọrẹ àánú fún orílẹ̀-èdè mi wá àti ọrẹ ẹbọ láàrin wọ̀nyí ni wọ́n rí mi ní ìwẹ̀nù ní tẹ́ḿpìlì bẹ́ẹ̀ ni kì í ṣe pẹ̀lú àwùjọ tàbí pẹ̀lú ariwo ṣùgbọ́n àwọn Júù kan láti Éṣíà wà níbẹ̀ àwọn tí ìbá wà níhìn yìí níwájú rẹ kí wọn kí ó já mi ní koro bí wọ́n bá ní ohunkóhun sí mi bí kò ṣe bẹ́ẹ̀ jẹ́ kí àwọn ènìyàn yìí tìkára wọn sọ iṣẹ́ búburú tí wọ́n rí lọ́wọ́ mi nígbà tí mo dúró níwájú àjọ ìgbìmọ̀ yìí bí kò ṣe ti gbólóhùn kan yìí tí mo ké nígbà tí mo dúró ní àárín wọn nítorí àjíǹde òkú ni a ṣe bá mi wíjọ́ lọ́dọ̀ yín lónìí yìí. nígbà tí Felix gbọ́ nǹkan wọ̀nyí òye ṣààyè e ní àyè tán nípa ọ̀nà náà ó tú wọn káná ó ní. Ni nígbà tí Lísíà olórí ogun bá sọ̀kalẹ̀ wá èmi ó wádìí ọ̀ràn yín dájú. ó sì pàṣẹ fún balógun ọ̀rún kan pé kí ó máa ṣe ìtọ́jú Pọ́ọ̀lù kí ó sì bùn ún láàyè àti pé kí ó má ṣe dá àwọn ojúlùmọ̀ rẹ̀ lẹ́kun láti máa ṣe ìránṣẹ́ fún un ṣùgbọ́n lẹ́yìn ijọ́ mélòó kan Felix dé ti òun ti Drusilla obìnrin rẹ̀ tí í ṣe Júù ó sì ránṣẹ́ pé Pọ́ọ̀lù ó sì gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù bí ó sì ti ń sọ àsọyé nípa ti òdodo àti àìrékọjá àti ìdájọ́ tí ń bọ̀ ẹ̀rù bà Félíksì ó dáhùn wípé. máa lọ ní ìsìn iná nígbà tí mo bá sì ní àkókò tí ó wọ̀ èmi ó ránṣẹ́ pè ọ́. ó sì ń retí pẹ̀lú pé àbá fún òun ní owó láti ọwọ́ Pọ́ọ̀lù wá kí òun kí ó lè dá a sílẹ̀ nítorí náà a sì máa ránṣẹ́ sí i nígbàkúùgbà a máa bá a sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn ọdún méjì pọ́kíù fẹ́stù dọ́pò fẹ́líksì fẹ́líksì sì ń fẹ́ ṣe ojúure fún àwọn júù ó fi paul sílẹ̀ ní òǹdè.